وتنتقل القنوات الأخرى لا تساها والله طريق عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا ونبينا wọn. Ìní ti ìdíjẹ́ ìdájọ́ tó yóò wọ́n yóò lè fẹ́ bẹ́ẹ̀ lọ owó ní àwọn ọlọ́pàá àgbẹ̀ mi. Nígbà báyọ̀ ṣòfin jáwọ́ lè ẹ̀rọ ìlú wọn. Ṣèyí náà kí ان كما قلنا قد عرف ربه وبيحط فيه لكم ورفع عليهم ورفع عليهم قلنا ọlọ́run bí ẹgbẹ́ sọ́wọ́ مرج البحرين يلتقيان بينهما برزخ àtìlẹ̀ sí ìtọ́lá ti kò wá àwọn bára ọ̀fẹ́ yìí ẹ̀ṣẹ́ lọ nature ọmọ ìbẹ̀rẹ̀ tó náà ó bá bẹ̀rẹ̀ ẹ̀yà ọmọ ìgbàlẹ̀ nínú tó orí tí ó yẹn wúlò. Bọ́lá ẹ̀sìn náà sáré ìgbà tí ìlú ìlú ìlú ìlú bẹ̀rẹ̀ tó tún kẹ̀rẹ̀ ló tún lọ sí wọn bẹ́ẹ̀. Wọ́n tó tún ìgbà wọn yóò fún ẹ̀ ìtú ẹ̀mẹ̀ ọmọ kúkú ẹgbẹ́ àwọn ọmọ tó bẹ̀rẹ̀ sọ́rọ̀ ètè àtàwà ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ìlú mi. àkọ́lá mi yóò ní mánẹ̀lẹ̀ àtúmánẹ̀lẹ̀ àbánu tó mú lọ́kọ́ ọ̀ka. Ìjọba náà ìtẹ̀lẹ̀ ti ká yẹ ọ̀rẹ́ 那我不能卖别人，我就自己还能收入 bí ẹ̀rọ káwọn ọmọ náà bí èrò ọmọ náà kàrí sí ìrìnàlẹ̀ òdínú mẹ́rin bí ara wà ní náà bí èrò sọ́ọ̀rọ̀ yìí sọ́ọ̀rọ̀ inú bí èrò dole sara kakara nìkéra lójú rẹ̀ lọ́wọ́ ìgbàgbọ́ rẹ̀ kí ìlú ọkọ̀ káàdì yìí ọkọ̀ rẹ̀ lẹ́mẹ̀ ẹ̀ ọkùnrin bá bí ìwà lọ́wọ́ dáadáa rẹ̀ ọwọ́ ọmọ rẹ̀ bí bá rẹ̀ ní ojú ọmọ yìí kọ́ ọ̀rọ̀ ìjọba tó máa kẹ̀kẹ́ ẹ̀tọ́ ọ̀rọ̀ ẹ̀tọ́ fi bàárẹ̀ lò jẹ́ àwọn ọ̀dẹ̀ ẹ̀rẹ̀ ìdí ìdí ìdí ìdí inú òkú ìdí ìdí ìdí ìdí àwọn akọ̀wé ọ̀rọ̀ ètò kò lọ́rọ̀. يغشى موج من فوقه موج من فوقه it is not going to win. It's going to win We're going to that. That's ẹ̀rọ báyìí twenty meters dáadáa ní ẹni ẹni ẹni kọ́rọ̀ tàbí kọ́rọ̀ ní ìtumọ̀ ìtumọ̀ tí yóò ní ìtumọ̀ sáà ẹni kọ́rọ̀ ọ̀hún No Gracias.

ọ̀bọ̀nyẹ ọ̀pọ̀ àwọn ẹ̀rẹ́ yẹn kó náà kàkà ní kàkà àwọn ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀rọ ẹ̀rẹ́ tó lè wọlé ọkọ̀ ọkọ̀ ọ̀hún kí ni geology ọkọ̀ Yẹ́ àwọn ìgbésí ṣe kí ẹ̀. Ọmọ ìgbésí ṣe kí ẹ̀. أغلى سؤال ألم نجعل الأرض مهادا والجبال أوتادا إسمعوا الوضع أوتادا إن الأرض ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ka ẹ̀ka bẹ́ẹ̀ kàkà lè ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ka ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀kọ́ sí àwọn ọ̀rọ̀ tẹ́ lọ́rọ̀ tó ọ̀rọ̀ Gracias. por إلا هو الغفور Thank então, lórí ọ̀rọ̀ àbáyé wọ́n máa ń lọ sí ẹgbẹ́ ìgbà òṣèlú ọ̀rọ̀ Period ìdí sọ ó wá àárọ̀ ẹ náà ó tó àwọn ọmọ ẹgbẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ lè fẹ́ pọ̀ ní àná rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ tó fẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀fẹ́. Kọ̀dọ̀ máa máa الرسول العلم أقرأ الصورة تفترى الإله إنك رجل من كتر من اليوم أعطوك على أعمال أو يتوجه ولا يتعلم القرآن أعطيه جميل ولا يتعلم دورة الله أعطيه جميل ولا يتعلم أعطيه Now, for the people who are here in Canada, that all of God, no, no, that's not here, no, that's not here, no, that's not of the God. How about the one of being, of the God living, no, that's not of the God. Along with it, ọjọ́ ọ̀pá tí ọdún tí ń lọ láàrin ọ̀rọ̀ àwọn ọ̀pá àgbàdìta olóògbé yàrá وجوه القبيل فتعالى فوجوه القبيل ضرب المرأة أعلى فيهم وجوه أعرف وأعرف ضربه وضعت عنه فوجوه أنا يجيني أقول لك لا شمس ينبغي لها بالنهار وكلهم في فلك يسبحون يرضى هو اللي يشفى الله money 回家，回家，我把我手机也扔掉，大家。 la before it is for you. Even if black man tell you, what is the thing you do? They will say, as a minister, after the minister met, after the man, tell you. You don't have, or the way you go, what the people are going to do. You will not have to stop, who will you do? Ahora, whatever you go, whatever you go, whatever you go, to a ربك إلا أبلغ ولقائنا من أعطاء الشريك اللهم بارك لنا اللهم بارك لنا إلى قال اللهم بارك لنا إلى قال إنك لكل شيء قدير اللهم بارك لنا رسوله وعيد المرسلة وعد المرسلة الرحيم وعد إيمان المرسلة الكريمة يا كريم يا كريم يا كريم اللهم يرضى عنك يوصل على الله يوصل الله لا يقع كشفه أخاف ليس من بين الصالح وحفظ من يوصل الصالح وحفظ الصالح للأركان أنبلك يتعلم كله ومرفع عن كل شيء وعلم ما أصل بآياته ورسول الله أمر الصالح فإنك ورسولك كان يرجو هذا الشيء فربك ورسولك ورسولك الله إما أبو موسى إما يدعيه وقال رسول الله ورسول الله وعلى رسول الله جاء من اليه السنه وعلى اليه السنه وهو الله هو الشرع لا شريك له ولا غيره وفي ايدينا من الغرب ولا من كل شيء على يده نسال الله